wáàtí fún ọmọ rẹ̀ ọlọ́run bá lè sọ láti fún wa àwọn orílẹ̀-èdè ní ṣe fọ́ọ̀mù wọ̀nyí ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وإذ قال لقمان لابنه وهو يعده يا بني <clears throat> يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم <clears throat> الله عليه وسلم ipe wàlàkọ́t àtẹ̀yìnà lukman al-hikma a sọ̀rọ̀ díẹ̀ nípa lukman nígbà tá a fi bẹ̀rẹ̀ súra yìí ipe ọ̀jọ̀gbọ́n kan ni nínú àwọn ẹrú ọlọ́mọba àlejòọ́lá tí ọlọ́mọba àlejòọ́lá fún ní hikma ó fún ní ọgbọ́n ó sì fún ní òye níbi ọ̀rọ̀ sísọ dépò pé tó bá sọ̀rọ̀ kalẹ̀ a rí pé ọ̀rọ̀ rẹ̀ ó máa jọra wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí àwọn òṣìṣẹ́ ọlọ́run máa sọ ọ̀rọ̀ rẹ̀ ó máa jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ tó wà nínú alukur'an kò sí nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀ tó tayọ aya ìtọ́nà ń sọ pé ló ta àti àgbékalẹ̀ ọ̀rọ̀ Lukman yìí èyí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mímọ̀ sọ wọ́n ní kò sí nínú àwọn ànábì ọlọ́run wọ́n ní ọlọ́run bá àdékè ó ta á lọ́rẹ̀ ọgbọ́n ṣùgbọ́n ọlọ́run bá àdékè ọlá òfin ní ìjà ànábì Lukman Hakim àwọn èèyàn sọ̀rọ̀ púpọ̀ nípa rẹ̀ nínú àwọn ọ̀hún náà ni az-Zamakhshari àwọn ní orúkọ rẹ̀ ọ̀hún náà ni Luqman bin Ba'ura wọ́n ní ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n anabi Ayub alayhi salam bákan náà arínú àwọn olùkọ̀tàn míì Muhammad bin Ishaq alayhi rahmatullah àwọn sọ pé Luqman bin Anqa bin Sarun òun náà ni orúkọ rẹ̀ wọ́n ní Lukman ká ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí ó jẹ́ èèyàn dúdú èèyàn aláwọ̀ dúdú ni èyí sàláwọ̀ funfun lásìkò ìgbà tí ó fi wà ó jẹ́ ẹnìkan ní máa pèpè lọ sójú ọ̀nà ọlọ́wọ́n bá àlejò ọlá ní máa wọ́n ní nínú àwọn ọmọ bàbá anabi ibrahim aleyhisselam nínú àwọn àrọ́wọ́tọ́ ọmọ rẹ̀ ló wà ìtàn tó fún wa pé lukman sẹ̀mí fún ẹgbẹ̀rún ọdún one thousand years òun náà ló fi sẹ̀mí tó jẹ́ pé ó lépa ó bá àsìkò anabi dawud aleyhisselam àdúrọ́tàhù dàhùd aleyhisalatu wasalam alẹ́bí dàhùd bá ó bá lẹ́ni tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ọlá ni kọ́dà náà kọ́lẹ̀ wọ́n ní alẹ́bí dàhùd tó ń gba ìmọ̀ látọ̀dọ̀ rẹ̀ síwájú ọba alẹ́bí ṣe ṣùgbọ́n àlejò gbé gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí ìjó ti tẹ ọlọ́wọ́n ọba àlejò ọlá rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ láti gbà náà òun náà ni lukumanu ti kóra dúró àwọn èèyàn wá lọ lé bá pé ètò tó ṣe fatuwa mọ́ ètò tó sọ̀rọ̀ mọ́ ọ wá ń sọ fún wa pé àlá àtẹ̀bí ìdìkùbì ṣé mi nígbà tító ni nígbà tó ọlọ́wọ́n ọba àlejò ọlá ti tó mi ọlọ́wọ́n ọba àlejò ọlá ti dí ẹ̀mí kù pẹ̀lú kó ti gbé òjíṣẹ́ dìde látara bẹ́ẹ̀ òun náà ló fi dá dúró tí òye máa ṣe fatuwa inú àwọn olùkọ́tàn alwaqidi rahimahullah àwọn ní lukman kana qadiyan fi bani isra'il ó jẹ́ adájọ́ <clears throat> láàrin àwọn bani isra'il sa'id ibn al-musayyib alayhi rahmatullah àwọn sọ fún wa pé lukman kẹrí yẹn wọ́n ní kana aswada èèyàn dúdú ni min sudan min sudan misr ó wá láti ìran àwọn dúdú tó wà nílẹ̀ misra èrí ti hàn ẹ̀ méjì àwọn wà ní misra àwọn dúdú ń bẹ lápá kan àwọn funfun ń bẹ gẹ́gẹ́ bá ti máa rí rẹ̀ náà ní sudan tó jẹ́ pé àwọn dúdú àwọn apá kan ń bẹ àwọn junub àwọn dúdú ni wọ́n á sì máa rí àwọn apá kan àwọn tó ń jẹ́ àwọn shamal tó jẹ́ pé àwọn pupa ni wọ́n wọ́n ní ah, Lukman èèyàn dúdú ni látara àwọn ìran dúdú òun náà ló ti wá ọlọ́run bá àlekí ọlá wá sà lẹ́sà pẹ̀lú ọgbọ́n ọgbọ́n tó lọ́wọ́ bá àlekí fún yìí òun náà lọ́wọ́ bá àlekí fẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tí ó ń sọ fún wa nínú sóràtò Lukman ọlọ́run bá àlekí ní wàlàkọ́dé àtẹ ìná Lukman al-hikma pápá afún Lukman afun ní alhikma afun ní ọgbọ́n afun ní ká sọ̀rọ̀ kó ṣe déédé afun ní ká sọ̀rọ̀ kó má tàbí inú àwọn ọgbọ́n tọ́lọ̀ ọba àlekíọlá fún ọlọ́ọ̀bá àlekíọlá ní anishkurulila ọgbọ́n tá a fún ànábì lukman tá a fún lukman aleyhi eh, salam òun ni pé anishkurulila ipe fún ọmọ dúpẹ́ ọba àlékiọlá ọpẹ́ fọ́lọ́run ọba àlékiọlá ọ̀nà wo ni ó gbà tó fi dúpẹ́ ọba àlékiọlá òun náà ni pẹ̀lú kí ni bìtọ́ ètò ti gbajúmọ̀ tó ń wá ti mà tipẹ́tipẹ́ kékeré òun náà ni pé Lukman ọlọ́run ni òun máa ń ọba ni kì í sàmẹ́bí ní ìtòrí rẹ̀ ọba wá ní ọgbọ́n tá a fún un náà ni pé àdéṣukùrìlìlà dúpẹ́ fún ọlọ́wọ́n bá àlejò ọlá ọ̀nà wo òun náà ni yóò fi dúpẹ́ fọlọ́wọ́n bá àlejò ọlá àfọwọ́ al-Qurtubi alayhi rahmatullah wọ́n ní wọ̀ ṣukùrìlìlà ta'atuhu wọ́n ní ọ̀nà tí ẹ máa ń gbà tí ẹ máa fi dúpẹ́ fọlọ́wọ́ àti ọlọ́wọ́n bá àlejò ọlá níbi àwọn nǹkan tọ́nà ọba àlejòọ́lá bá pa wá láṣẹ eléyìí yóò máa túmọ̀ pé èèyàn ń dúpẹ́ ọba àlejòọ́lá ni kájìnà sí àwọn nǹkan ọba àlejòọ́lá ní kájìnà sí eléyìí náà yóò máa túmọ̀ ọba ni látara àti eléyìí òun náà láti mọ̀ pé àti ọpẹ́ tá a bá ń ni káàmọ̀ dúpẹ́ fọlọ́wọ́n bá pẹ̀lú ahọ́n wa káfi ẹnu wa káfi dúpẹ́ fọlọ́wọ́n bá àlejò ọlá ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìtòrin jẹ́ pé òun náà ni ó pàtàkì jù nínú ọpẹ́ òun náà ni àṣùkùrù ìyá bèbèrè ní àwà mèrè káàmọ̀ dúpẹ́ fọlọ́wọ́n bá àlejò ọlá pẹ̀lú káàmọ̀ tẹ̀ láwọn àti ẹ̀tọ́ lọ́pàá wa pẹ̀lú ká máa jìnà sáwọn nǹkan tó lọ́wọ́ bá àlejò láníká jìnà sí ẹ̀rí bẹ́ẹ̀ bá fi aha tó fi dúpẹ́ fọ́lọ́wọ́ bá ma láì gba. yé gbà ṣùgbọ́n kò tẹ̀lé òfin ọlọ́wọ́ bá àlejò ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ ní kó jìnà sí kó jìnà sí irú ẹni báwọn kò ní wà nínú àwọn àníkà sínú àwọn dúpẹ́ fọ́lọ́wọ́ òun náà ló

ọlọ́run bá àlejò ọlánírò ẹni bẹ́ẹ̀ ó dúpẹ́ fẹ́mi ara rẹ̀ ni bẹ́ẹ̀ bá dúpẹ́ ó dúpẹ́ fẹ́mi ara rẹ̀ ìtumọ̀ eléyìí ni pé kì í sọlọ́run ọba àlejò ọlá òun là ń sọ̀rọ̀ fún látara pé à ń tẹ̀lé sọlọ́run ọba àlejò ọlá nítorí pé ẹ̀san rẹ̀ àti gbogbo ládá ti bẹ́ẹ̀ yóò padà sórí ẹ̀mí ẹni ẹni tó bá ti dáadáa òun náà ni ó gbẹ̀san dáadáa òun ni ó wà lìjánà tó bá ti jẹ́ ọ̀gbẹ́dà wà máa ń yẹ sukúrù fún yín náà máa yẹ sukúrù yín náà fún yín wọ́n tó ń ṣe gbogbo tọ́lọ́wọ́ bá àlejò ọlá tó ní kó máa ṣe tó ń tẹ̀ láti ọlọ́wọ́ bá àlejò ọlá ara rẹ ló ṣe é fún gbogbo wọn náà ló ń fẹ̀sán rẹ tó bá ti jọ òbí dàlù sí yáàmà ìwọ táwọn afá tí wọ́n ń pè ọ́ lọ́sójú ọ̀nà ọlọ́wọ́ bá àlejò ọlá <clears throat> wọ́n ní wọ́n máa kírun wọ́n ní wọ́n máa gbà wẹ̀ wọ́n ní kó jìnnà sí gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá àlejò wọ́n ní kó o dúró mú lórí ẹ̀sìn ọlọ́wọ́n bá mú wọn lọ́sàá ó mú wọn tó níyàn lórí ó mú wọn lálábúrú irú àwọn tí wọ́n ń pè wọn ò pè ọ́ béèrè ara wọn wọ́n ń pè ọ́ nítorí kó bá a là lọ́dọ̀ ọlọ́wọ́n bá ọlá tó bá ọ̀gbẹ́dà ọlọ́wọ́n bá ọlọ́ọ̀bá àdìsọ́lá wá ní ẹni tó bá wá gbẹ̀rù parí tó bá ní òun ò ní dúpẹ́ oore ọlọ́ọ̀bá àdìsọ́lá òun ò fi àìmọ́re òun ò fi pàdé oore tọ́lọ́ọ̀bá àdìsọ́lá ti fóun òun ò ní tẹ̀lé tọ́lọ́ọ̀bá àdìsọ́lá òun ò ní máa ṣe àwọn tọ́lọ́ọ̀bá àdìsọ́lá pa òun láti ẹkún ó ṣe nínú ìjọsìn òun ò sì ní jìnà sí àwọn tọ́lọ́ọ̀bá àdìsọ́lá ní kóun jìnà sí ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ẹni tó bá yan rú eléyìí

ọba àtúwámàdù ọba tó jẹ́ pé gbogbo èèyàn pátápátá òun ní màá ronú kan ọlọ́wọ́ ọba àlejòọ́lá gbogbo èèyàn pátápátá ní màá fara ti ọlọ́wọ́ ọba àlejòọ́lá ọlọ́wọ́ ọba ò ní fara ti ìdáta ọlọ́wọ́ ọba àlejòọ́lá ò kò kò ní wa ọlọ́wọ́ ọba ń sọ fún wa pé má orí ń orí ọlọ́wọ́ ọba ní òun

èèyàn máa dá àkálẹ̀ nígbà míì yóò wá káyàn lágara pípa ní yóò mọ̀ wá wá àwọn tí ó kún un lọ́wọ́ yóò mọ̀ wá àti ẹ̀ èèyàn lè ra nǹkan ọ̀sìn kalẹ̀ kó ó jọ̀bì fún má yóò wá wò ló wá ṣe báyìí àbí kò ń wọn kó bí fún ẹlòmí ó tẹ̀ sí wọn lẹ́ẹ̀kẹ́ ẹjọ́ máa káàkiri máa wá nǹkan tí ó jẹ òun náà ló tún wá ń pèsè jíjẹ mímu áṣìṣì gbogbo àwọn ẹ̀dá rẹ̀ kó ti sí i ọlọ́run ọba àdìsọ́lá ọba tágbára rẹ̀ yìí ni kò sí lágbára tó ti agbára ọlọ́run ọba àdìsọ́lá ògbórí agbára ìtọ̀ ọlọ́run ọba àdìsọ́lá ní ọba tí ó rọrọ̀ ní sí wa ọlọ́run ọba àdìsọ́lá ọba tí ọbẹ̀ lẹ́yìn ní ọba tó àyìn àyìn ọlọ́ọ̀bà àlejòọ́lá ọbẹ̀ ẹ̀yìn ni ọlọ́ọ̀bà àlejòọ́lá ó sì ti nira rẹ̀ ẹ̀rí pé tàbá wo náà wáyé àmì ìlú àlùkùránì tọ́lọ́ọ̀bà àlejòọ́lá bá tọ̀rọ̀ tó sọ àwọn agbára rẹ̀ tó sọ àwọn ẹgbẹ́ àlejòọ́lá ń àlejòọ́lá wà á nira rẹ̀ yóò ní àgbà nígbà tó wá dáa tán ọlọ́run wá ní ìjàmbá ọ̀kọ̀lọ́ kíkọ oore ọlọ́run ọba àdéjọ́lá kò sóore ẹni tó pọ̀ tó oore ọlọ́run ọba àdéjọ́lá àdánù ọba tó jẹ́ pé òun náà ló bí rẹ̀ wá ju ní ìdẹ́dá gbogbo ẹni tí wọ́n mọ́ra pé òun náà lè ọlọ́run ọba àlejòọlá ní ti rẹwà jù ní ìdẹ́dà ìdẹ́dà ẹ̀dá ọlọ́run ọba àlejòọlá ìdẹ́dà rẹ̀ ló pé ọlọ́run ọba àlejòọlá ń sọ eléyìí fún Luqmanul Hakim ipe kó dúpẹ́ fọlọ́run ọba àlejòọlá ó sì dúpẹ́ fọlọ́run ọba àlejòọlá lára ọpẹ́ tó dá fọlọ́run ọba àlejòọlá òun náà ní hikma fọlọ́run ọba àlejòọlá ṣe fún wọn. lẹ́gbàá tó dá ọpẹ́ bọ́nà ọba àlejò ọlá ọlọ́run tó wá ń sọ fún wa wà ìfọ́ ọba fún ọmọ yìí àwọn àwọn ní wọ́n ní orúkọ ọmọ rẹ̀ òun náà wọ́n ní sàrọ́n òun náà ló kọ ọmọ rẹ̀ àwọn míì sọ pé anáhùn òun náà ló kọ ọmọ rẹ̀ àtàwọn ọkọ míì tí wọ́n pè lóríṣiríṣi àmọ́ ètò dá wa lójú òun náà ní sálùkùránì sọ fún wa pé ọmọ rẹ̀ ló bá sọ fún ogbè tí mo bá wulẹ̀ ló pe ọmọ rẹ̀ ó kọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ Lukman Al-Hakim ní Lukman òun ní ìṣèwà àti fún àwọn onímọ̀ nípa tọ̀síù wọ́n sọ fún wa pé ọmọ rẹ̀ tí à ń sọ yìí àti ìyàwó ẹ̀ wọ́n láwọn méjèèjì ìbèrè ni wọ́n wọn ò gbọ́ lọ́wọ́ ọba àlejò ọlágbọ́ òun náà ní lùsùmáàdù bí wọ́n ń pè wọ́n òun náà ní bí wọ́n ń ṣe wáàdí fún wa ẹ rí pé àkọ́kọ́ wáàdí tó kọ́kọ́ ṣe òun náà ní pé yá bunayya la tushrik billah ìrẹ́ ọmọ mi la tushrik billah. ma pa nka ní papọ̀ mọ́ ọba àlékè ọlá gbe gbé ẹ̀tọ́ ọba àlékè ọlá gbe gbé fẹ́dà míì ó tán pè ní àṣírìkù táwa mọ̀ sí ẹbọ nínú èdè wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń rò pé ojú wọn pè ní ẹbọ tí Islam tí pè fún wa àbí ká gbókùtà kalẹ̀ ká máa forí balẹ̀ fún wọ́n ti kàá kókó nìkan òun náà ni wọ́n pè lẹ́bọ wọ́n sá lẹ́bọ ìtumọ̀ rẹ̀ fẹ́ oṣù ó fẹ́ ó kò gbogbo àwọn nǹkan a sọ yìí sínú ẹni tó gbégi kalẹ̀ ẹni tí ó gbẹ́ ère ẹni tó mọ ère ẹni tó kalẹ̀ ẹni tí ó gbérí gbogbo àwọn nǹkan a sọ yìí ẹbọ náà ni àwọn nǹkan náà ń bẹ tá a bá ti gbọ́ àgbọ́yé ìtumọ̀ kíláńpẹ̀lẹ́bọ̀ kíláńpẹ̀lẹ́bọ̀ nínú ṣẹ̀ríà òun náà ni tọ́lùkù kọ́lùsì hakiláyì subhanahu wa ta'ala tọ́lùkù kọ́lùsì hakiláyì subhanahu wa ta'ala gbígbé ìlú òun náà ni ká gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ẹ̀tọ́ pọnbélé tó jẹ́ kọ́lọ́wọ́ bá àlejò ọlá nìkan lónìí káwá gbé pẹ́lú mi ìṣẹ́ eléyìí òun náà ni ohun tá ń pè ní ni àṣírkù tá a bá gbọ́ ìtumọ̀ eléyìí òun náà láti mọ̀ wípé eléyìí kọjá òòtà nìkan nínú àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àdéjọlá tó jẹ́ loni nìkan lónìí kò sẹ́nìkan tí máa bá ni àrùbùbíyà àrùbùbíyà ìdẹ́dà ọlọ́wọ́ bá àdéjọlá nìkan gbogbo àwọn tẹ́tọ́lọ̀ ọba àlejò ọlá máa ń ṣe pátápátá látòkè délẹ̀ òun náà ló kó sínú ohun tá à ń pè ní àrùnmọ̀bíyà a gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ọba àlejò ọlá wó orogún níbẹ̀ ibi ìdẹ́dà ọlọ́wọ́ ọba àlejò ọlá nìkan ní máa dẹ́dà aláàlàhùn kálukú wàlẹ̀ àmù ọlọ́run ló ní ẹ̀dá dídá bẹ́ẹ̀ òun náà ló láṣẹ kò sáṣẹ ẹni tó lè borí àṣẹ ọlọ́wọ́ ọba àlejò ọlá látọ́ wá nígbàgbọ́ pé ẹlòmíì ẹnìkan bẹ tóun náà tó lè jẹ́jà bíi tọ́lọ́wọ́n bá ọlá bí àwọn tí wọ́n nígbàgbọ́ pé àwọn kan bẹ tí wọ́n lè fún yàn lọ́mọ ẹni tí ọ̀rọ̀ ọmọ bí àwa ni tẹ́ ẹ bá ti lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀yà ọ̀sùn tí wọ́n bá ti ṣe kíní kan abíwẹ́rẹ́ fún yín ẹ bá ti lò báyìí dé ẹ bẹ̀rẹ̀ sí máa ṣe kíni ẹ bẹ̀rẹ̀ sí lóyún ẹ bẹ̀rẹ̀ sí kí máa ní. àbí ẹ bá lórí òkè tẹ́ ẹ bá dórí òkè tẹ́ ẹ bá ti débẹ̀ kọ́dà wọn ó sọ àwọn ẹlòmíì wọ́n sọ wọ́n di ẹlẹ́sìn wọ́n wà ní ọya ẹgbẹ́ ọya ẹ máa jó ẹ máa lọ́gbẹ́ ẹ máa jó ẹ máa gbọ́ máa jó ọmọ tí ò sí lọ́wọ́ rẹ̀ ó sì máa gbé jó wọ́n ní dábàá ti ṣe báwọn nísìnyí wọ́n ní yóò bímọ. ṣé ẹ mọ̀ pé ìlọlẹ̀ béèrè ọmọ lọ́dọ̀ nǹkan míì ìfẹ́yàtọ̀ sọ́lọ́wọ́n bá àdékè ọlá eléyìí náà nínú ṣíríkù ló wà ẹ̀bọ ni ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àdékè ọlá fẹ́ dá míì òun náà ni nínú ẹ̀ òun náà ni àtàwákùl ìgbáralé ìfarasì ọlọ́wọ́n bá lè kíọ́lá oníkàlà á máa farasì wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́wọ́n bá lè kíọ́lá ó ní ọlọ́wọ́n bá lè kíọ́lá ní kí gbogbo àwọn mùmìnì ó máa gbáralé wa ala Allahi falyatawakkalil mutawakkilun gbogbo ẹni tó bá fẹ́ gbáralé tó fẹ́ farasì nǹkan tí ò fẹ́ ṣubú ọlọ́run bá àlejò ọlá ní Allah òun náà ní kẹ́ máa gbára lé ẹlòmíì tí rẹ̀ mùsùlùmí ó ní nǹkan míì tó gbára lé lẹ́yìn ọlọ́run bá àlejò ọlá wọ́n náà wọ́n máa fi ẹlòmíì wọ́n fi ẹlòmíì wọ́n ní ògbójúlógún tó máa jẹ́ ń kó ìtumọ̀ ẹ̀ náà ni pé ògùn òun náà ló ń gbójúlé ẹlòmíì gbára lé àjànú ẹlòmíì gbára lé àwọn èèyàn kan àwọn ẹ̀dá kan bíi tiẹ̀ ó jẹ́ pé tó bá níṣòro inside lọ wọn nu ó gbára lálejọ̀nú ẹlòmí gbára lé oúnjẹ ẹlòmí gbára lé ìgbàdí ẹlòmí gbára lé ìfúnpá ẹlòmí gbára lé bàǹtẹ́ ẹlòmí gbára lé gbẹ́rẹ́ kan tó ti sí ìka ọrùn rẹ̀ ẹlòmí ti gbẹ́rẹ́ ó yíká àgbàdí ẹ̀ ẹlòmí ti gbẹ́rẹ́ ó yíká ọwọ́ ẹ̀ kò síbi tẹ́lòmí ò lè ti gbẹ́rẹ́ bí ó wá gbára lé pé kò sí ìgbà tí ń bọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé gbẹ́rẹ̀ òun òun náà ni ó máa sọ rẹ̀ sọ nígbà tó bá wà ní aburú ẹlòmíì ń bẹ ó ní tó gbé gba ní àdó yìí ẹ́ wọ́n fi àdó kan ní àdó ẹ̀mì àdó kékeré ti rọ nǹkan sí ó ti gbé mi àdó ń bẹ nú ẹ̀ tó jẹ́ pé tó bá padà yá tó bá yá ewé ó padà sí kó ni ó padà wá yóò ma wá mínú rẹ ẹlòmí tó wá mílòkè hún tó fún mi lọ́lẹ̀ báyìí àdó mínú rẹ gbogbo àwọn sẹ́wọ̀n yìí kí ni wá tí ó àwọn ni tí ń tajà ẹni tí ń tajà kọ́lá ẹni tí ń tajà ọjà rẹ̀ 10,000 lọ òun náà tún láwọn tó lòun yóò tún fi yóò tún fi ìyà fún bàbá pàmìtì wọ́n náà tún wá lọlé àwọn ológun òun lọlé àwọn aláàfáà lórí ten thousand wọ́n tún wá gba ẹ̀sìn rẹ jẹ́ wọ́n wá ní gba kínní yìí tó bá ti dé ṣọ́ọ̀bù láàárọ̀ kọ́kọ́ wọn sí oko ṣọ́ọ̀bù rẹ ó máa ta wìtìwìtì ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé àlìjànú ni <clears throat> wọ́n fún ọ ní nǹkan wọ́n ní ọ̀dà ṣọ́ọ̀bù ó máa ta wìtìwìtì àtìtàkùdà àti tí ò dáa tó pé ṣọ́ọ̀bù gbogbo àwọn èèyàn tí a mọ̀ pé ni wọ́n lò àlìjànú òun ni ó máa darí àwọn èèyàn tí wọ́n fi lọ máa rọra nǹkan ní rẹ ìdí ò lọ́rùn ó rà bẹ́ẹ̀ jẹ wọ́n pa àlìjànú jẹ wọ́n pa wọ́n wá tán ẹlòmílẹ̀ pé àǹtún náà láhàn òní wọ́n wọ́n sílẹ̀ fi ń àwọn lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn kó kó o ti má ọjà rẹ kó o ọjà rẹ dáadáa kó sì nígbàgbọ́ kó lámàá náà níbi ọjà rẹ ẹlòmíràn bá ń mọ́tò yóò wá lọ ẹ̀dá àbá ẹlẹ́kùn mọ́tò yìí ti pẹ́lẹ̀ àwọn olùdarí àdá ni ó ti ẹnìkan ni àwọn kan ti ó ti gbangba ní kọ́ra ibi lè yáwó ni yóò ra mọ́tò ìkànnà àwọn brọ́dà wa bí àwọn kù wa ó sọ kan tó ṣẹlẹ̀ sí wọn personal experience ni ó ní wọ́n ní ọjà àwọn òyá ẹni wá lọ wá lọ kan nínú àwọn wa nígbàlẹ̀ gàmbà ni wọ́n fi ti parí onígbà tó ń bẹ̀rẹ̀ sí fi ọṣẹ ìwẹ̀ bí àwọn yẹn ti ń pèsè wá fún un àwọn yẹn wá ń pèsè wá lé sí ibi ó wá dé sí ìdè wípé iṣẹ́ tó wọ̀n mọ́ pa rẹ̀ àwọn ètò ìwé apẹ́ bàbá wa ṣe ẹni ẹ wá ní ó ní ẹnìkan tó mọ bá ṣiṣẹ́ kan òun tẹ̀ bá jẹun sápò pẹ́ ni pé tún dénú ó bá tún gbogbo oníkò mọ̀ ṣe òun wá bẹ̀rẹ̀ sí ṣe nígbà tí ó yá òun lọ ọṣẹ nígbà ó yá ọṣẹ bá tán nígbà tó tẹ́ tán à ó bá rí pé ilẹ̀ dá ìdí mo fẹ́ lò bẹ́ẹ̀ ní pé ibi tẹ́ẹ̀sì mọ̀ sí àlùjá ló ń darí àwọn èèyàn ẹnì yẹn ẹni tó ní kó máa ti jẹun lọ tó gbé ogun ẹnì yẹn wá ní à òun ní kó máa ti òun ní kó máa ti jẹ ẹnì yẹn kó máa dé o òun ti wo ra bàtíríà à tóun ní nínú ṣọ́ọ̀bù tó pọ̀ tí o ti ti ìgbàlódé òun fi jẹ́ tóun fi ṣe ó tún wá ní kó máa lọ lè tèmi bẹ́ẹ̀ ni látara kí ni látara ìdí àlùjá tó lò wọ́n ìdí ma fẹ́ parí èsì ó wà lọ rí bá afáàyàn padà pé ti tàn afáàwọn ní sọ tábà ṣe ọ̀sẹ̀ míì ibi ibi ọmọ <clears throat> bi bí ọmọ bóyá bóyá bóyá fọtí ló pè ní àbí méje ìjẹ rántí kọ́lá kó ti di ọmọ kan wọ́n ibi ọmọ ibi ọmọ na ibi ọmọ ni o tó o bá ti lè rí bó ṣe kó lẹ́nu lè ẹni wọ́n sọ ní sọ pé ah àwọn àbáwọn sọ̀rọ̀ súnmọ́ ọ̀ tó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn bí wọ́n ti wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti wá rí nù àwọn ìpínlẹ̀ oríṣiríṣi tí ẹ bá máa àwọn ìpínlẹ̀ oríṣiríṣi yẹn ti ní nípa wọn àmọ́gbà míì tí ẹ bá ń sàlàyé fáwọn ẹlòmíì ọ̀rọ̀ wọn dàgbẹ́ bí adìẹ ni wọ́n ní àgbàdìẹ lọ́wọ́ kú <laughs> ó ní wòjó wòrán tàn <laughs> ọ̀gá ẹ má já wọn lójàre ẹ wùlẹ̀ kú tí ẹ ẹ rákun tánà ní fújú ẹdẹ́lẹ̀ tí ẹ náà gbogbo fújú ọlọ́wà fú àbí <laughs> ẹ kàn ní pé ẹ̀mí bọ́ lọ́rùn ó sì dùpalẹ̀ ó tẹ́ wọ́n mọ̀ wá tàn yín pé à ẹjẹ́ dá àwòrán ara yín ẹ má dá àwọn àwọn súnà olóhùn àwọn náà ní kí nìkan tó ń lò kọ̀rọ̀ yàrá o àwọn oníjú àzùkárù lọ àzùkárù tí ànábì àṣẹ ìdáṣẹ tá a bá fẹ́ sùn àwọn àsìkò kan tá a ṣe tá a bá ti wá ṣe àwọn wà nígbàgbọ́ sí i pé báńdà bí ti ní òòyì bẹ́ẹ̀ náà ní òòyì ó kárí ẹ̀bẹ́ yìí nígbàgbọ́ sí i ẹ̀rìn ọmọ sọ pé wọ́n àti ẹ̀rọ̀dá ló ẹ̀sẹ̀ sùhánù láti sùhánù à wọ́n wùlẹ̀ pàwọ́dánù sùhánàlá ẹ̀dàkùn láti bàtẹ́ tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan wọn tẹ́ẹ̀ wá kú ni ó kú sásìkò bá ti tó tòmúrò àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó jẹ́ pé ibi mo ti lọ òun náà ni pé ẹ̀dá ẹ̀ inú àwọn ẹbọ òun náà ni pé ká gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba àlejò ọláfẹ́dá míì níbi àwọn tẹ́tọ́ náà ṣe àwọn náà ló wá pọ̀ láyé lóde o ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba àlejò ọláfẹ́dá míì kò síbi tí ò sí olówó dẹ́jù ó sì bùdú nǹkan mi lọ kọ́lá àwọn polówó ẹ̀ láàrin ọjà ọkà jíjọ láàrin ẹbí ọkà àtajà tó o bá ti fi sọ́wọ́ ó máa ta wìdìwìdìwìdì yọ́ sí afẹ́kọ̀ọ́ gbára lóka tó bá tí wọ́n lọ sọ́ọ̀bù tó bá rántí mọ́ kàún lọ́wọ́ ó wà sáré dúẹ́dúẹ́dúẹ́dúẹ́dú ọlọ́kàájó à mo ti gbàgbé nǹkan jẹ́ kí ló gbàgbé <laughs> ó ti gbàgbé òkà tí ó jò já tí ó jò tà eléyìí náà ẹbọ ni eléyìí wọ́n máa sọ fún yín pé eh, tó wà fi kíní òun pé kíní kankan tó ń tọ́kọ lé ó tọ́kọ lé nǹkan àmọ́ ìtò òun ti òun ó ti gbára ó ti gbẹ́mìí tẹ̀ kíní kan láàyè tó ti yẹ

ojú ẹni twenty naira ní ẹ̀yẹ mọ̀ra ní ti báyìí ọ̀dẹ́ ní àlẹ́ ìwọ̀n ọ̀tá wọn wá kó lọ́kọ́ àpò bámu àwọn kabusan ní àwọn yóò máa kó lọ́wọ́ wọn làwọn fi ṣèkíni tòun ti bẹ́ẹ̀ náà kìí ṣèkíni kìí léèyàn fún kankan ju wàhálà lọ yóò máa dàrú yìí. ọlọ́ọ̀bá àlejò ọlá ń sọ fún wa inú sọ́ọ̀tù jíìnì bí táwọn àlejò ti ń tú àṣírí àwọn èèyàn ó ní wàá nà òkà nà rìjálù mí nà lè ń ti àwòrán nà bìrìjálù mí nà jíìnì ọlọ́ọ̀bá àdìsọ́lá ní àwọn kan bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa lu àwọn kan nínú àwọn àlìjànú láti fi wá ìṣọ́ra ẹ̀rí àwọn àlìjànú táwọn gba Islam àwọn náà wọ́n ń túwà sí ni pé àwọn kan bẹ nínú àwọn èèyàn o tó jẹ́ pé àwọn àlìjànú bí àwọn náà wọ́n máa ń lò sí ìṣọ́ra fàgbàdúhùn ràkọ̀ ó ní tòun ti bẹ́ẹ̀ náà wọ́n wà máa lé wọn fún ní kíni wọ́n máa lé wọn fún wàhálà yìí wàhálà àwọn ìtàn gbogbo ẹni tó bá lẹ́ni tó bá tó bá ní ìsàmì tó gbára lé lẹ́yìn ọlọ́run ẹ̀rì pé wà kò ní ní fọkànbalẹ̀ kò sí nǹkan tí ó tẹ̀lẹ̀ sí tí ó jẹ́ lásán ìdí ó tẹ̀lẹ̀ sáwà táwọn rò pé ságbà pé iná lè láyé wà iná ilé ìrọ̀jì òun òun tún níbi tí ó yà lọ wọ́n bá yà lọ bí kan pé á ah, àbí kó múra o bí ọmọkùnrin ò tó o <clears throat> ayé òfẹ́ ká ṣe kíníkan o yóò wà á mọ ká gbogbo ẹlẹ́ wọ́n náà máa rò pé á ah, àbí kéèyàn

yóò banú jẹ́ gbàtà yẹ́ fẹ́ parẹ́ ni nítorí wá kù ní pé yóò máa wá káàkiri yóò máa wá ní káàkiri pé ẹ̀dàkùn ta ibo ni ẹni tó tún gbóná wà wọ́n ju ẹgbẹ́ lómi yóò tún sáàbù lọ pé ah wọ́n ní bàbá kan bẹ wọ́n ní bàbá náà wọ́n ní kì bá a tì ní bàbá náà gbóná gan yóò tún lọ́bẹ̀ kí bàbá wọn bá tún kú yóò tún débi ni yóò tún wá bàbá mi ẹ̀rọ ìgbà délé aláfáà mi yóò wá ní ah ta ló tún wá kù báyìí tó tún jòkó láyé bàbá tí ń ṣe ni tètè fáwọn èèyàn kéwú ni àbí ní sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ara ti ń dáwọn èèyàn lónìí ẹ̀yìn táwọn èèyàn wá ń sábà wọ́n sì lè sábà yẹn tó lè sábà ọlọ́wọ́n bàdìjọ́lá kò sẹ́ni tó lè sábà tó náà ní kú ẹ́ wa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́wọ́n bàdìjọ́lá ní ẹgbára lé ọba àlàyé ìdẹ́nì kó fi kú tó tún ọwẹ́lòmí o tẹ́lẹ̀ bá tún kó tún wẹ́lòmí tẹ́lẹ̀ bá tún kó tún wẹ́lòmí pẹ̀lú àṣeyí ìdá tó bá gbá ọlọ́run ọba àlejò ọlá ọpẹ́ rẹ̀ ó mọ sọ́nà kan ọlọ́run nìkan ló mọ̀ tó bẹ́sù ẹwà àwọn èèyàn ti há àwọn èèyàn mọ́wọ́ lónìí ẹ́ àwọn aláàfọ́ oníjàlàbí wọ́n há àwọn èèyàn mọ́wọ́ yá oníjàlàbí ìdílé yìí tí dáadáa bá tẹ̀lẹ̀ sí yóò lọ rí gbé bàbá wọ́n yẹ́ lómi ọmọ bóòsì bí i àwọn alágbé débi ẹ́ ó má wulẹ̀ gbẹ́yìn kẹlẹ́ kí wọ́n gẹ́gẹ́ gbé àyédé bẹ́ẹ̀ ká mọ̀ pé òní bùkátà sí kó máa ṣe kí ni kó máa wọ́wọ́ wọn. ọlọ́run bá àlejò ọlá àwọn iṣẹ́ tọ́lọ́run ṣe ẹ́ á gbọ́dọ̀ gbé fẹ́ dá mi nínú àwọn iṣẹ́ ọlọ́run bá àlejò ọlá ẹ́ tọ́lọ́run bá àlejò ọlá ń ṣe òun náà ni ìzọ́ ọlọ́run bá àlejò ọlá ni mo sọ yìí tí ẹ bá wà ní tí ẹ bá wà nínú ọ̀fìn tí ẹ bá wà ní àjálù tó bá ṣẹlẹ̀ síyàn lógìgì ọlọ́run bá àlejò lánìkan ni ẹ máa képe ẹ̀yà képe nǹkan mi. tádà ò bá dé bẹ́ẹ̀ wà ní ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi bá bẹ̀rẹ̀ sí bí àbó wà nínú bàálù bàálù bẹ̀rẹ̀ sí yípo àbó wà nínú mọ́tò jẹ́fà wá kéde pé tọ́ bírèkì yóò fẹ́ mú máa o bó ti tẹ̀ ó ti kalẹ̀ o ẹ̀ kí ló ń kálukú máa wí ibẹ̀ lẹ́tì wá rí ń kálukú ẹlòmíràn máa sọ fórí ìyá àwọn orí ìyá mi lọ́rùn o orí ìyá ẹlòmí ni ó máa pariwo sórí ìyá rẹ̀ ni ó gbà wọ́n ẹlòmí ó máa pariwo ẹni tó ti kú ẹlòmí lè máa pariwo ìyá rẹ̀ ẹlòmí ó máa pariwo ìyá rẹ̀ ó máa pariwo ṣéwù ẹ́ ibẹ̀rẹ̀ ẹlòmí ó ti máa pariwo ẹ̀jẹ̀ jésù eré tí ìsìlẹ̀ máa gbọ́ àsìkò tá a wà yẹn àsìkò téèyàn ní ìdí ni àsìkò téèyàn ní ìdí ìsúmọ́lọ́run àwọn kèfèrí tọ́lọ́wọ́ bá àlejò láàárín àmẹ́sìtọ̀ láwàlẹ̀ ọ̀dálàmù ibi tí ọ̀rọ̀ tí wọ́n gán tó bẹ̀rẹ̀ bẹ́ta ju àwọn ẹlòmíì lọ láwọn àwùjọ táwa yìí àwọn ọlọ́wọ́ bá àdékẹ́ láwọn èyí pé tán bá wà nínú ọkọ̀ ojú omi ọlọ́run nìkan ni wọ́n mọ̀ tó wọ́n ti wọ́n pé tọ́ kò sí nǹkan kan báyìí wọ́n ti mọ̀ pọ̀ ọlọ́run nìkan tán bá wá sọ̀kalẹ̀ tán ìgbà wọ́n tún wá mọ̀ ṣe kíni wọ́n tún wá mọ̀ ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run àmọ́ láwùjọ táwa wà lónìí ó ti wọ́n tún lágbára tí máa bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ ìjọ ń pè náà ni ó máa pè nígbà tó dé rí omi tó yẹ pé tọkọjú bá ṣe wì kò sí nǹkan kan mọ́ yóò tún máa ké pé nǹkan mi lẹ́yìn ọlọ́run náà rẹ̀. nínú àwọn ọ̀nà nínú àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àdéjọ́lá tó jẹ́ kó nìkan náà lónìí òun náà ni al-uluhiyya ìjọsìn ẹ̀tọ́ pé ìmọ̀ jọ́sìn fún ni ọlọ́run nìkan lónìí a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run nínú ìjọsìn fọ́lọ́wọ́ bá àdéjọ́lá kọ́dà yìí tí ànábì ní òun náà ní ní ní ìbáàdà òun náà ní délé ní ti àwọn èèyàn ibi tó ti máa ni máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run yóò sì máa fún pé òun lòún ah, kan bẹ gbogbo ọ̀pá à ń fa ọ̀pá àfa kìnnìkan gbogbo ẹ̀ pátápátá ìpè nǹkan kí ló fà òun náà ni pé tẹ́ bá lọ wo ohun tí wọ́n ń fà yẹn ẹ̀rí tó kè so kọ́ lọ́hùn tí ìbá tí wọ́n ń pe nǹkan tí èso kọ́ lọ́hùn ìtumọ̀ náà ni pé yẹn pé nǹkan mi lẹ́yìn ọlọ́hùn àwọn àti ẹ̀dẹ́bi pé ṣètàní pákéjì ẹ̀dẹ́bi pé wọ́n ìtún súnmọ́gbù àwọn míì wọnú wọ́n pè ní kútùbà yàbí wọ́n pè míì wọ́n ní kútùbà ìdáwákà yàrá ọkọ̀ yà ìlú yà kìíní kan ka kútùbà nígbà yàtí ya arúgbà bá ya sáàdà Bila, ya sáàdà bá ya sàdádà bílá gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè wọ́n fi yá yá yá sí ìtumọ̀ ẹ̀ náà ni pé mo pè ọ́ àwọn àtò ìlọ́wọ́ ara wa pé kí ló pé sáàdà bílá ọkọ̀ lọ́ọ̀ níjẹ́ bẹ́ẹ̀ wọ́n sì ní kí wọ́n mọ̀ fa ya sáàdà bílá ya sáàdà bá bílá wọ́n sì lòkó nulé wọ́n rí ààrẹ pé wọ́n ti mọ́ ju gbogbo àwọn tó kù lọ látara kó ṣe gíní wọ́n wọ́n kílẹ̀ mú kó pọ̀ màláíkà ni ọlọ́run bá àlejò aláṣọ fún anú àlùkò láti ṣe wáyà nílò àṣà rọ́fíkà fọ́kọ̀hún yawma idin samaniya ọlọ́run ní tó bá díjọ́ ògbédè àlùkìyámà àwọn tí wọ́n gbé àlàárà sí ọlọ́run bá lọ́wọ́ àwọn màláíkà mẹ́jọ ni ànábì òṣó sádàbá bílà sàdádà bílà sàdádà wọ́n wá kà ó pé mélòó ó pé mẹ́jọ ó dáa ẹ wá sọ pé màláìkà ní jẹ́ bẹ́ẹ̀ ká sọ pé àgbà ẹ́ pé àbẹ́ ájú àgbà tó wáyé pé màláìkà ní jẹ́ bẹ́ẹ̀ níbo ni wọ́n ti ní ká mọ̀ pé màláìkà sábà sàdúrà ẹ wá sọ pé àjíb ya sádà bílà àjíb wá dá mi lóhùn ẹ ya sádàbá bílà ẹ ń pè wọ́n eléyìí náà sí lélẹ́yìn ẹ̀bọ̀ ni

tẹ́bá lókọ ọlọ́run ní ìjẹ́ ń bẹ́ẹ̀nù àdíjì ànábì kan tọ́rọ ọba àlékí ọlá pẹ̀lá rẹ̀ bẹ́ẹ̀ tẹ́bá lókọ ọlọ́run ní kí wá ní túmọ̀ rẹ̀ nítorí pọ́lọ́ ọba àlékí ọlá ní wọ́lì láì ìdàsímá olùfóṣúná pàdé òhùbì hà ọlọ́run ní gbogbo ọkọ̀ òun ló rẹwà àbí arahman amatumẹ arahim amatumẹ alimalik alikudus asalam alimumin alimuhaimin gbogbo àwọn ọlọ́run yìí ọkọ̀ tó rẹwà ní náà amatumọ̀ rẹ̀ ibo ni kí ni túmọ̀ ya ahàlálù ya bàtìmájú ya jẹ ìnájú sáwá ní kíni na lọ́pọ̀ lọ́nà ni súnmọ́ so tó ibẹ̀ láti mọ̀ ìpé abùkátà sí káṣe ka káṣe sí eléyìí gbogbo àwọn kátà ń sọ yìí òun náà lẹ́lòmí kó lọ́wọ́ ti ń pè tí ń kó káàkiri ala ń pè ara ẹ̀wọ̀n yìí ọwà ní ọwà látara ilé ìrísì yóò di pé yóò yà di yóò di ọ̀rẹ́ kò lè dọ̀rẹ́ ọlọ́run owóró àwọn nǹkan wọ̀nyí níbi àdúrà wọ́n ti dúó ìdánì dúó di àwọn èèyàn bí àdúrà tó yẹ pé wọ́n bá fẹ́ sàdúrà wọ́n máa pe nǹkan ní ìdóbi ẹ̀kan fi ọlọ́wọ́ bá àdéjọ́lá eléyìí náà ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá àdéjọ́lá fẹ́ dá mi ní bákan náà níbi àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ ká sọ ọlọ́wọ́ bá àdéjọ́lá lókọ tí òpè rẹ̀ irú àwọn ìta kàkà síwájú gbogbo ẹ̀ pátápátá inú àwọn ṣíríkù náà ló wà inú àwọn ìjọsìn fún nǹkan lẹ́yìn ọlọ́wọ́ bá àdéjọ́lá ló wà kọ́dà ẹbọ títẹ ìmọ̀ wà níbi ìfẹ́ ìmọ̀ wà níbi ìfẹ́ ẹbọ ìmọ̀ wà níbi títẹ̀lé kí n máa tẹ̀lé èèyàn ìmọ̀ ṣe ma ni ìmọ̀ na mọ́ ìrọwọ́ ọ̀nà olóògbà tí máa dẹbọ mọ́ ìrọwọ́ nígbà tọ́lọ́ ọba àlejò ọlá ń ròyìn àwọn Yahudi àwọn Nasara ọlá ní ìtàkàdún ọlọ́ọ̀bá àdíkọ́lá ní àwọn tẹ́ rí hun àwọn nàṣọ́rọ̀ wọn a máa mú àwọn tí wọ́n jẹ́ àfá onímímọ̀ nínú wọn àtàwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn fọ́lọ́wọ́bá àdíkọ́lá wọ́n mú wọn ní ọlọ́run ní lẹ́yìn Islam Adiy ibn Hatim radiyallahu anhu òun wá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé nígbà táwọn fi wà àwọn èyí mú àwọn àfá àwọn àwọn èyí mú wọn lólúwa mí lẹ́yìn ọlọ́run àwọn ìjọsìn fún wa anábìlẹ̀ ìjọsìn fún wa anábìlẹ̀ wa béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ìpè nígbàtẹ́ fi wà ń bẹ́ẹ̀ ǹjẹ́ wọn a máa fa yín láti àwọn nǹkan míì tó jẹ́ pé ọlọ́run bá àlejò ọlá ní ẹmọ́ ṣe tẹ́ẹ̀sì tẹ̀ láti wọn abẹ́ ìṣe wọn ni máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ wọn a máa kọ̀ fún yín láwọn nǹkan míì tọ́lọ́wọ́ bá àlejò ọlá ní kẹ́ẹ̀ṣe tí wọ́n pọ̀ fún iṣẹ́ ẹmọ́ sí wọ́n ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anábì ní pàtíríkà ìbàdà ti mọ̀ anábì ní eléyìí náà ní ti máa bẹ́ẹ̀ sìn wọ́n. gbogbo ẹni tí bá ti ń pààyàn láṣẹ tó bá ti ta ko tọ́lọ̀ ní àṣẹ téèyàn bá bilẹ̀ tẹ̀lé ìtumọ̀ ẹ̀ náà ní kò ń sin ẹni wọn. gbogbo ẹni tí bá ti ń di ọ ìtọ́lọ̀ ní ká ṣe nínú ẹ̀sìn òun wá ní o gbọ́dọ̀ èyí tó ń fẹ́ lélẹ́yìí wọ́n wá èyí tó ń fẹ́ òfin tọ́lọ̀ pàtíkà ìbàdàtò ìtumọ̀ ẹ̀ náà ni pé èèyàn ṣe gíní èèyàn jọ́sìn a jẹ́ pé ìjọ ìṣẹ́bọ́sọ́lọ́ tí máa ń bẹ níbi títẹ̀lé yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń bẹ níbi gíní tí máa ń bẹ níbi ìfẹ́ tí ẹ bá ti nífẹ̀ẹ́ yàn débi pé ìfẹ́ òun borí ìfẹ́ tọlọ́run ó borí ìfẹ́ tànàbí eléyìí ti pé èyàn pa nǹkan bí papọ̀ mọ́lọ́run níbi ìfẹ́ ni ìfẹ́ ọlọ́run ló gbọ́dọ̀ borí ọlọ́run bá lè kíọ́lá òun nìkan òun náà la gbọ́dọ̀ gbé ìfẹ́ rẹ̀ borí gbogbo ìfẹ́ gbogbo àwọn ọ̀nà yìí ọ̀nà ṣíríkù ni ká nígbàgbọ́ pé ẹnìkan bẹ tó nímọ̀ tó pamọ́ ó ma kọ̀kọ̀ tó lè sọ tí ó ṣẹlẹ̀ lọ́la fún wa eléyìí nínú àwọn ìgbẹ́tọ̀ ọlọ́run bá lè kíọ́lá fẹ́ dàmì eléyìí náà bẹ láwùjọ wa àwọn tí ń gbowó ẹyọ wo tí wọ́n ń bẹ àwọn tí ń fi tẹ̀síwá wò wọ́n ń bẹ àwọn tí ń fi ìpẹ́ wò wọ́n ń bẹ àwọn tí ó wò nínú omi àwọn tí wọ́n wò nínú gíláàsì àwọn tí wọ́n wò nínú aṣọ funfun àwọn tí wọ́n wò àtẹ́lẹwọ́ eríṣiríṣi àwọn tí wọ́n ń lo àlìjànú tí wọ́n pè ní òmà wọ́n bẹ tí ó pẹ́ táwọn bá tẹ̀sí rí ọlásán báyìí àlìjànú ni ó máa sọ gbogbo nǹkan gbogbo fọmọ́ṣẹ́ rẹ̀ ó dẹ̀ calculation tí èèyàn bá mọ calculation ẹ mọ̀ pé àwọn wọ̀nyẹn ẹgbẹ́ tẹ́ ẹ bá rẹ́ ni tí máa ń lo orú nǹkan bẹ́ẹ̀ yóò tún máa da yín lójú sí ni kí á ah, eléyìí ọ̀sán ọlọ́run ẹ ní máa rò lọ́kàn yín pé á ah, eléyìí á ah, ẹni ọlọ́run kí ló fà anábì sallallahu alaihi wasallam anábì ní ṣe ìtọ́ni nínú ìlú ìsan ara wa ìtọ́ni nínú ìlú ẹ̀jẹ̀ ara wa gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tí máa ń rìn nínú ọ̀sán gbogbo akára pátá wá wà yìí gbogbo wa a ní ṣètọ́nì kọ̀ọ̀kan tí olórí wọn ìlú òfin ti oníkàlùkù wa ìṣe iṣẹ́ tí mo gbé fún ọ ní pé bá lọ́lẹ̀ sí lọ́nà <coughs> ṣètọ́nì tá sọ yìí yóò mọ̀ wá tẹ̀lú kàlùkù wa tẹ́yàn bá ti ń súnmọ́ lọ́run tẹ́yàn bá ń sin lọ́run agbára yóò mọ̀ dínkù tẹ́yàn bá ti ń ṣe tọ́lọ́ ní tẹ́yàn ṣe yóò mọ̀ lẹ́ yóò mọ̀ tẹ̀lé àtòsí yóò yóò máa tẹ̀lé mi yóò máa lágbára ṣètọ́nì tí wọ́n tẹ̀lé ọkà àti ó máa tó kúrò àtàn ìpàdé yìí tó lọ́wọ́ àmọ́ yìí tó sọ fún ọ pé mo máa tó jẹ lánàá ẹ mo mọ olúwa tó tó wọ mo máa tó ṣe òun ṣètọ́nì tí ń bẹ lára tiẹ̀ tóun ti ṣe ó ti ṣe tuntun fún un àlùjẹ́ náà ní sàdédé máa dá ẹ̀ lóhùn àbẹ̀kẹ́ ìwòsàn àbẹ̀kẹ́ ìwòsàn ètùtù tó ṣe bá àlùjẹ́ ètò tó ń tẹ̀lé tó lè tẹ̀lé tọ́lọ̀ wọn. ìtàlìjẹ̀ ló gbà lọ́wọ́ ẹ̀rù yìí ìjọ ìjọba náà ni ẹ̀sìn rẹ̀ òun gbà lọ́wọ́ rẹ̀. ó lè jẹ́ pé ìtàlìjẹ̀ ló ju ọmọ àti ilé tí ọba ti wẹ́ tọ́ba ti tọ́ba ti ní tọ́ba dáná ní àbàmọ́ wẹ̀ bá wọ̀. ó sì máa lóko kíkọ́ lẹ́yìn máa kí wọn tó lóko tẹ́lẹ̀ bàtà lára rẹ̀. yóò fi àwọn akẹ́kọ̀ọ́ yóò tẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ dáa yóò tẹ̀lé wọ̀ eléyìí náà sì ní àgbákò mú ẹlòmí ń bẹ ìwé ní àwọn ìjẹlá ìyẹn àwọn ìjẹlá kí ló fà sí àrẹ ìjẹlá ṣé dókítà ló sọ fún ọ lọ́sítì ni àbí kí ló fà ó ní ó ní ìkòlè rẹ̀ lò ṣé ìyẹn bá bá a dé bẹ́ẹ̀ tóbi wá di pé wọ́n wá ti tètè ẹ̀ fún ipe láti láti ẹnu tó ní lọ ẹ̀ ò gbọ́dọ̀ sí kíni ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀ka báyìí mọ́ eléyìí náà ẹ̀kọ́ ni nítorí pé àlìjànú ti ṣe tọ́lọ̀ ó ti ṣe léwọ̀ fún ọ ó ti gbá ibi tó ti jẹ bọ̀ náà nù àlìjánú àlìjánú eléyìí àlìjánú ẹni tó pera rẹ̀ ní ẹni tó pera rẹ̀ láàfáà tó lòun máa ń tó ṣe lọ́la ń tó ṣe lọ́wọ́ àlìjánú rẹ̀ náà yóò máa ṣe kí ni ó náà yóò máa sọ fún un ẹlòmí wọn bá sọ débi hónì ẹlò sáà àbá àpò ní àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ lálẹ́ tó dé yìí kòtìrí ọ inú ẹ̀wọ́ àdàmú ẹ́ kó ló ti mọ̀ pé ìlú ìlàbẹ́ kò ẹlòmí ojú ọ̀dọ̀ bàbá mi ní máa ń ṣe ń kalẹ̀ kù lójú ọ̀nà yóò ní lágbájá ọmọ lágbájá máa wọlé máa rọra áá kó ló ti wá rí báwọn o ṣe kọ báyìí o ti yóò máa wá sọ àwọn ọkọ̀ tó ti fún ọ ẹ̀rú àbá ẹ àbá ìgbóná gbà ọ níbi ìyẹn òṣèlú ọ̀tọ̀ ó gbóná gbà lóòótọ́ ó gbóná torí iná ní mí ń ṣeré wọn látàrí ilé mi ti wọ́n á wò àwọn àgbóná yóò tún àwọn ìpèrò wá fún un yóò tún ọba àtòrò sọ́kọ̀ rẹ̀ téèyàn bá rí téèyàn bá rí yàn tó bá pàdé rẹ̀ tó wá ní lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá tó pàdé ìpàdé ẹlẹ́ẹ̀kejì tó bá máa sọ tó ti mọ̀ èmi yóò máa dé mi lójú pé ẹ́ tètè ànìyàn ìmọ̀ àmọ̀ tó tètè ànìyàn ó jẹ́ kankan àlìjẹ̀nú òun náà àlìjẹ̀nú òun lò ìlú wa bá nínú jẹ́ nítorí àwùjọ wa lónìí àwọn yìí wà ní kíni ah ìwé fi ọ̀dọ́ so látara bí eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹbọ ni òun náà ni Lukumanu sọ fọ́ ma rẹ̀ pé la tushrik billah ìrẹ́ ọmọ mi má gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba àdékẹ́ ọlá má gbé fẹ́ dá mi nítorí pé inna shirka la zulmun azim ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba àdékẹ́ ọlá fẹ́ dá mi àbòsí mi àbòsí ńláńlá ni àbòsí tó tóbi kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi ìkan àwọn sàábé ó wá bí ànábì sallallahu alaihi wa sallam ó ní ayyu zambi a'zam ya Rasulullah ẹ̀ṣẹ̀ orí tóbi jù lọ́dọ̀ ọlọ́wọ́ bá ṣẹlẹ̀ àwọn ànábì sallallahu alaihi wa sallam ànábì ní àǹtẹ̀ alàìláhi ní dán wà húwá kàlápọ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ju òun náà ni pé kó wá orogún fọ́nà wọ́n bá àdékè ọlá wà húwá kàlápọ̀ ọlọ́run tó ti dà ọ́ tẹ́rì ló pé kọ́lọ̀ ló dá ọ ẹni tí ò mọ ìtẹ̀dá rẹ kò mọ bọ́lọ̀ ọba àlejò ọlá ṣe dá ọ kò mọ bó ṣe dàgbà tó bó ṣe dàgbà tó kò mọ bó ṣe rí jẹ bó ṣe rí mímu òun náà ni wọ́n wá rí <clears throat> tó wá fi ṣèkejì ọlọ́run wọ́n wà kàlàkọ̀ tó jẹ́ kó nàlú dá ọ anábì ní ẹsẹ̀ tó tóbi jù òun náà sì ní ẹsẹ̀ kan téèyàn bá ti lè kú lórí ẹ̀ tọ́nà ọba àlejò ọlá tí ò ní orí díyàn láíláí téèyàn bá kú lérí ẹbọ èyí yóò wọ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha kò gbẹ́nu ẹni kẹta láti tẹ̀lé kẹta ní ọlá ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá ti tọ́lá ní dádájọ́ ọlọ́run kò ní fẹ́rí di ẹnikẹ́ni tó bá pa nǹkan tí àmì ìpapọ̀ ọlọ́run bá ti tọ́lá wa ọlọ́run bá àdékè ọlá máa ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá wù ú ìtumọ̀ náà ni pé a gbọ́dọ̀ tó ní fọkànbalẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ bí náà bá ń tẹ̀sí ẹ̀ṣẹ̀ bọ̀ náà ìwọ wa nígbà tó o ti tẹ́ bọ́ ṣebí sì náà ni ọlọ́run ló fẹ́rí yàn ẹ̀ nígbà tó o ti tẹ́ bọ́ ṣebí ó kàn mú kàn máa lásán ni ẹ̀ ọlọ́run ló fẹ́rí yàn nígbà tó o ti tẹ́ bọ́ ṣebí ó kàn tó gbogbo àbó kàn jalè ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ọlọ́run bá àdékè ọlá jẹ́ ó yé wa pé lè má yẹ ṣá ẹni ọlọ́run ó ṣàforíjì fún tí ò ní béèrè lọ́wọ́ ẹ̀ àmọ́ tó bá wọ ọlọ́run nídàkejì yóò fìyà jẹ ọ́ àmọ́ ìyà tí ó fi jẹ ọ́ òṣìṣẹ́ gbére nula kódà ìwò ni wọ́n wá mọ̀ tọ́lọ̀ ó fi gba òyìnbó méjì sábàlẹ̀ yóò jìyà díẹ̀ kó tó dégé ni kó tó wà jẹ́ náà àti ìyá rọrùn ìyá ìyàwó rọrùn ẹ̀yẹ́ náà jáwé àti ìjẹ láyé wọ́n jẹ́ ká sáì dáná lásán gan kó wá fọ́ rẹ̀ kàn án ká tó wá tó jẹ́ pé iná ẹjọ́ ògbédà kìyàmà iná tí èyàn ó gbẹ́sẹ̀lé ná ọpọlọ sì máa sọ yóò sì máa jó dé ọpọlọ èèyàn iná tó jẹ́ pé iná ayé tó bá dáná fún èèyàn tẹ́mi bá ti bọ́ lára lẹ́yìn bí owó òjóná tó dé ló ti àmọ́ náà ẹjọ́ ògbédà kìyàmà iná tó jẹ́ pé كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها الله bá lè jọlá ní gbogbo ìgbà tí àwọ̀ bá ti tẹ́ran bá ti jó tó bá ti jóná tán ọlọ́wọ́ bá lè jọlá ní àtún wá pààrọ̀ àwọ̀ mí fún wa ẹ̀rí ìgbàwà kìí ṣe pé ẹ bá kú ti pamí ó ti tán ẹ pamí ògúnjúkú lọ à olóòjú <laughs> bẹ́ẹ̀ lọ yóò mọ̀ pààrọ̀ rẹ̀ nìyí tí máa tún wá béèrè pé ẹkùn lómi mu ògbẹ́ngbẹ́ wọn kò sí tí wọ́n máa fún wọn tó tayọ àwọn àwọnúwọ̀jẹ̀ àwọn oògùn àwọn ọyún àwọn ìdọ̀tí àtomi tó gbóná òun náà ni wọ́n máa wá segin ni òun náà ni wọ́n máa fún wọn nínú ná ẹ̀wọ́n ti lágbára tó káwá pé owó ìtàǹsọ̀ yìí nìyí wọ́n wá lè yẹ wọ́n fún wákàtí kan wákàtí kan péré ẹ̀ ń bó ṣe rí yìí kátó wá sọ pé ẹni tí ó mọ bẹ́ẹ̀nbẹ́ lọ gèrè kọ́lọ́n balẹ̀ ìjọba kó mọ́sà sọ àkó làwa kò ní ìyá náà òun náà ló pa àtọ́ jẹ́ pé agbọ́dọ̀ mọ́ kéèsì ra wá gbogbo gbà ẹ ti wà yìí wàláhì agbọ́dọ̀ tẹ́lẹ̀ ní agbọ́dọ̀ mójútó àwọn tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ pọ̀ láyé nítorí táwọn ó jẹ nítorí tí wọ́n wọ̀ nítorí ilé tí wọ́n gbé nítorí mọ́tò tí wọ́n rà wọ́n fẹ́ ba ìsìláàmù yẹn jẹ́ wọ́n ní a máa bọ̀ àní tẹ́ bíbà tírísà ṣe mú yín ẹ máa gbọ́ wọn lérí rédíò ẹlòmíràn ni ẹ máa bọ̀ tẹ ti dé kíní ẹwọ́kọ̀ ẹ bá ti bọ́lẹ̀ ẹ sá mú gbogbo mẹ́ta lọ́wọ́ ẹ mú àkàrà eléko mẹ́ta ẹ mú kíní kan mẹ́ta ẹ máa mú bọ̀ wá gbogbo ìṣòro yìí ti di kẹ̀tẹ́lẹ̀ ìṣòro gan nígbà fún òun náà tó bá dé tó dé ìṣòro àti jẹ́ àti mú òun náà ló bá tó fi ronú pé ẹja tó dákọ̀ gbogbo káṣíkò lè fi àwọn èèyàn àwọn èèyàn ti lo kàjó à

tó bá kú tó bá kú náà kan tẹ́lómi omi jẹun àti kó tẹ́lẹ̀ kó lọ lè dáa síbẹ̀ ẹlòmí omi ló ń sọ wá yọ ọ̀tà olómi wọ́n ti wá mú àwọn wọ́n ti wo àwọn tẹ́lifíìsì ẹlòmí wọn wò pé ah, èwe ló dùn lò ọ̀dà ẹmú èso gbogbo wá gbogbo mẹ́ta ẹmú àkàrà ẹlẹ́kọ ẹmú akọ ẹlẹ́kọ mẹ́ta ẹmú kìnnìkan sáà máa gbé bọ̀ dédé aago báyìí gbogbo tóró yóò ti di pẹ́ pẹ̀tẹ́lẹ̀ ìrọ̀ ni jẹ bẹ́ẹ̀

owó àbí o fẹ́ lówó ẹ o lè lówó tó kárù náà o fẹ́ lọ́lá o fẹ́ ga láyé o fẹ́ lágbára agbára rẹ o lè tó ti fi ráhùn o fẹ́ lọ́lá lọ́lá yìí lẹ́nu àwọn ẹni rẹ Ànábì Sùlẹ̀mánà alayhi salam ó lọ́lá síbẹ̀síbẹ̀ náà nígbà tí ikú dé wá bá Ànábì Sùlẹ̀mánà alayhi salatu wa salam àwọn àdìjẹ̀nú gan tẹ́ ń gbára lé àwọn àdìjẹ̀nú gan wọn ò mọ̀ fún Ànábì Sùlẹ̀mánà tuntun àwọn bá tẹ́ lọ ni àgbàtí kan wá jẹ ọ̀pá anabi suleiman bó ti dúró pẹ̀lú ọ̀pá báyìí wọn mọ̀ bó ti kú àgbàtí kan wá jẹ tó wá ṣubú òun náà làwọn àlùjànnú wá ń sọ pé a láìpẹ́ bá ń lọ mọ̀mọ́ ní látijọ́ yìí láti ní ìyá tá a tó fi wá sí jẹ́ tòbẹ̀rẹ̀ ti mọ̀ pé àwọn àlùjànnú gan wọ́n kàn take advantage lórí mi wọ́n take advantage àìnígbàgbọ́ òun náà ni tò látara àti eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlá àkọ́kọ́ wá àti òun náà sì ní eléyìí wá àti tí Lukman ti ṣe fọ́mà rẹ̀ pé mápa nǹkan mí ìpapọ̀ mọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá iná ṣíríkà lárúurú mọ́nà àbí pápá nǹkan mí ìpapọ̀ mọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí àbòsí ńláńlá ni anábì sallallahu alaihi wasallam anábì ní ìdí pàmílẹ́rù fún àwọn àlùmọ̀ àwọn òun náà ní òun náà ní ẹbọ ẹbọ tẹ́ rí yẹn anábì ní ó pamọ́ débi nínú òkùnkùn mínímù mínímù lórí àpáta dúdú ẹ̀dàkùn táwọn èrè wá níwájú rẹ̀ jẹ́ni tó gbọ́wọ̀ ẹ̀fẹ́ rẹ̀ ẹ́ tàbí wá sọ pé lórí àpáta dúdú lórí ẹ́ bó ṣe pamọ́ àrẹ́bìnrin bó ṣe pamọ́ nínú àwọn ọjọ́ wọn ó náà lẹ́sìn máa rí pé àwọn nǹkan kéékèèké ẹmọ tí nǹkan kékeré lẹ́yìn ẹbọ sí ní ẹ̀rẹ́ lómi ọmọ kékeré wọ́n ní lẹ́kẹ̀ẹ́ yìí yóò fi wé yìí ó so mọ́ ọlọ́run kí ni lẹ̀kẹ́ ní alákọ̀wò ni ẹ̀rì ọmọ kékeré ní wọ́n so omi oúnjẹ pàró wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ọmọ kékeré lọ́rùn láti kékeré gbogbo àwọn nǹkan yìí náà ìṣẹ́gíní ìgbára lè gbàmí lẹ́yìn ọlọ́run títí kẹta àti ìmí ìwọ́n so lẹ̀kẹ̀ mọ́mọ lọ́wọ́ ẹ̀rá kan abẹ́ra lẹ̀kẹ̀ nígbà lẹ̀kẹ̀ ìgbóná lẹ̀kẹ̀ ó ní jẹ́ lẹ̀kẹ̀ ìgbóná ìdí wọ́n fi pọ́mọ lọ́rùn gbogbo àwọn nǹkan yìí èyí ń rí ọmọ pẹ̀lú ẹgbọ́lá kékeré wọ́n àwọn nǹkan yìí ló pọ́kà sí láwùjọ wa ọlọ́pọ̀ bá ń san ẹnìkan lẹ́sìn dáadáa ó ní títà rẹ̀ kan bẹ ní ìbẹ̀ ní us àwọn kan tó ń bẹ lé ní àbọ̀ àwọn máa ní kó sẹ́ndì owó àwọn ní àwọn àdúrà kúta àbẹ́mọ̀ ṣe fún ó ní máa sẹ́ndì owó sí wọn o ó ní ṣe bí ìròyìn bólẹ̀ yìí wà ó láwọn ìròyìn bólẹ̀ ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tí

ẹlòmí ìwò ni ẹran yìí tẹ bá fẹ́ pa ẹlọ pa ní aago kan aago kan ọ̀sán òun lẹ pa omi aago kan òru omi ìwò ni ẹlọ lè pa sórí ìta mẹ́ta omi ìdúró ni ẹ pa ẹ̀jẹ̀ rẹ̀ ẹ pa sórí ọ̀tẹ ẹ wá kó papọ̀ mọ́ra wọn ẹ fi wẹ̀ lórí odó láago kan òru kí lẹ̀ ń wákàtí ni òmùrú àwọn ìtàn wọ̀nyí náà ẹ bọ́ léwu ó sì pọ̀ láwùjọ wa wọn kálukú ló kàn wá di gíní oníkálukú ló yà jùlẹ̀ kalẹ̀ àfikún yóò sáyà ojú rẹ o ẹ kó má jẹ́ kí wọ́n gbé wẹ́ẹ́ tó bá ti gbé gbélé ọlọ́wọ́ ó ti tara rẹ̀ nù abẹ́lẹ́ ọba àdìjọ lápúgbà sọ́wa kó sọ́wa kó níbi ẹbọ ètò hàn ní àdìjọ pamá abẹ́lẹ́ ọba àdìjọ lápúgbà kọ́ ìṣe ẹ̀wọ̀ wa ọlọ́ọ̀ba àdìjọ lápúgbà òdodo àwọn alódodo kó já tẹ̀lé kó fi bàjẹ́ hàn wá ní bàjẹ́ ọlọ́ọ̀ba àdìjọ lápúgbà ní ajínà sí إنه نعم نعم náà àìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé ẹni tó lọ títù ní wọ́n fẹ́ gbèjì lára rẹ̀ ìlú láwẹ̀ àbí kò láwẹ̀ sáwẹ̀ rẹ̀ bàjẹ́ ìgbà ẹ̀jẹ̀ lára ẹni lọ títù ọ̀nà méjì ló kú sí ìgbà ẹ̀jẹ̀ sámú tí wọ́n fi ṣe tẹ́sì fún eléyìí kò bàwẹ̀ jẹ́ àmọ́ tó wáyé pé ẹ̀jẹ̀ tí wọ́n gbà lára ẹ̀yàn wọ́n fẹ́ fún yẹn ní ó gba ẹ̀jẹ̀ pàǹtì kan lára yẹn eléyìí ó wà nínú àwọn kan tó fi kíni nínú àwọn kan tó ba àwẹ̀ jẹ́ rúgbà àti sallallahu alaihi wasallam anabi afọrọ alhajim wal mahzum anabi yẹn ti ń ṣe ìjàmà àmọ̀tẹ́tẹ́ tó ní ìjàmà kéèyàn dégò táà ó sáà máa ti máa fi wo tí wọ́n fi fa ẹ̀jẹ̀ wọn anabi yẹn tó bá ṣe fún yàn àtẹ̀tọ́ bá ṣe fún anabi yẹn àwẹ̀ àmì nínú àwọn eh, technology tó dédé lónìí tó jẹ́ pé wọ́n ti láwọn ọ̀nà tó ń gbà ṣe tí ò ní bùkátà sí pé ká máa fi ẹnu wa àfẹnú eh, fa ìwo ẹ̀ eh, tó gbówó kan tó àwọn kọ́ọ̀bù sí lára ó kàn kọ́ọ̀bù sí nìkan tí ó jáde irú ẹni tí wọ́n ṣe ìjámọ̀ fún òun nìkan ní òṣèlú ni kò láwọn tó ṣe ìjámọ̀ torí ẹ̀jẹ̀ tó ṣe kí ni àwọn ẹ̀jẹ̀ tó jáde lára rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ jẹ́ ẹlẹ́kùn yàn ṣùgbọ́n ẹjọ́ kan tẹ kí ni lọ́kà kí ni nìkan lọ́wọ́ ẹ̀ lọ́kà ara mú ẹ̀jẹ̀ láti tẹ́kí láti tẹ́ tẹ́sí ìfẹ́ ti malaria tẹ̀ lọ́wọ́ tẹ́kí nìkan eléyìí kò ni kò sí inú àwọn àti ọba àwùjẹ ọwọ́ ọ̀dà àdà ìfàyàn lọ kábí Ah, ìbéèrè tí wọ́n béèrè ọlá ìbéèrè tó dáa ni ṣe obìnrin tí ń bẹ̀rẹ̀ síìdì lọ́wọ́ tó wá di lọ́wọ́ tán ẹ̀ òní máa fẹ́ kọ́ ọ tó dà kó fẹ́ yíwọ́ yóò wá mánéjì ara rẹ̀ títí tó fi sínú ó ti wá ń ṣe bẹ́ẹ̀ jọ alákọ̀ọ́kọ́ tó bẹ́ẹ̀ bí ẹ̀mí jẹ́ mẹ́ta tó lè fà wẹ́lẹ̀ ẹ so ọlọ́run bá láti sọ fún wa nínú ayé àti ìsọ̀rọ̀ pa àwẹ̀ náà ó ní yùrí ìdùbí kún mo nìyí wà láàyè fún yín òun fẹ́ nira kún náà wú ọlọ́run bá láti ẹni tí kò bá ní kápá láti gba àwẹ̀ ẹ ọlọ́run bá ni pa àwẹ̀ sí àárẹ̀ òun náà ló pa bọ́yá èyàn tọ́mọ lọ́wọ́ bọ́yá oyún òun náà ló fà tó jẹ́ pé téèyàn bá gbàwẹ̀ ní oyún yóò kó pàlà báyà ọlọ́run bá lè jẹ́ lóòfẹ́ ká nira wà láwọ̀ mọ́ wa sọ pé nígbà náà ah, àti wá gbọ́ ní àwẹ̀ à ìrìn ojú gbà ní kọ́dà téèyàn bá gbà bẹ́ẹ̀ téèyàn fi wá ṣe kíni téèyàn fi wá gbẹ́mí mí èyàn ó jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run obìnrin tí ò bá ti lè tí ò bá lè ní káńdì ẹ̀ kó máa jẹun tó bá dìgbà tí ó bá di pé ọmọ bá wọ́n àbí lẹ́yìn àwẹ̀ kó ṣe kíni kó san padà èyí tó rìn lẹ́nu nínú ìdájọ́ dà wà nípa tó dé tẹ̀lé òbí rẹ̀ nítorí pé àwọn tí wọ́n ní ká mọ́ gbà àwẹ̀ ọ̀nà méjì ni wọ́n fi sí àwọn kan bẹ tó jẹ́ pé ìyí ń ṣe wọ́n ìdí ò lè kú òní ẹ tó ti dàgbà tó darúgbó débi pé àdínà tàmá ẹ tó darúgbó náà nígbà tó padà mọ́ yíwọ̀n lójú ó lè gbà àwẹ̀ eléyìí ní ìsìn á máa yóò máa bọ́ yẹn yóò mọ̀ fún ìyàwó jẹ fún àwọn ọjọ́ yìí àbí ẹni tí àárẹ̀ kan ṣe àárẹ̀ yìí àárẹ̀ tó jẹ́ pé àárẹ̀ tó jẹ́ pé àìsábà yíwò tàn fún mi gẹ́gẹ́ bí ẹni tí ọ́tà tó ní agbára nígbà bẹ́ẹ̀ gbogbo ti à yóò mi àbúrò àwọn àárẹ̀ mi náà ó lè ọ́tà tó jẹ́ pé wọ́n irú àwọn náà wọ́n ti fi àwọn náà

ọmọ àwọn ní orí ìkẹ́kàn pamá nínú àyà rẹ̀ irú ẹgbẹ́ àwọn kó ṣe kíni kó fàwẹ́ lẹ̀ ẹ̀ yóò padà ṣe kíni yóò padà san padà tó ìtó ìtó rin lẹ̀ ìtó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé irú àwọn yẹn ó padà san padà ni kì í ṣe pé yóò wá bọ́ yàn yóò wá sọ pé òkè ká nínú àmọ́ nítorí kó sì ní sáà láti padà ṣe láti lè padà gbá والله تعالى